Ọláyẹmí ọmọ ìyáálé mi Èdùmàrè fún mi lọ́mọ o ọmọ wù mí ẹ̀yin tèmi akúdédé ìwòyí o adẹ̀kú bẹ̀rẹ̀ oṣù tuntun o oṣù yá bá wa lára mu o àsanwásówó àsanwásọ́mọ àìkú baálé ọrọ̀ ẹ jọ̀wọ́ ẹ parapọ̀ léèní kẹ́ bá mi kí olólùfẹ́ wa ọmọ lọ́jọ́ ìbí lóòótọ́ èní kọ́ lọ́jọ́ ìbí rẹ̀ ìparí oṣù September tó kọjá yìí ni àmọ́ léèní la fẹ́ kí lórí ètò wa ètò léde Èkìtì ẹ máa bá mi ká lọ ká máa kí o ọmọ wù mí ọmọ yẹ mí ọmọ ìyáálé mi Èdùmàrè fún mi lọ́mọ o ọmọ wù mí káre ọmọ wù mí ọmọ lọ́jọ́ ìbí èní ó kú ọdún ó kú ìyèdún o ẹ̀mí rẹ̀ tó ṣe ọ̀pọ̀ ọdún á ṣe èmí o káre o wàá gbó wàá tọ́ wàá fi wípárí wàá fẹ̀rí kìgíòbì ìwọ lọmọ ìjẹ̀bú alárẹ̀ ọmọ àwùjalẹ̀ ọmọ òrìṣà jẹ́milàbí onílé yìí ọmọ àfìdíọ̀tọ̀ tẹ̀mọ́lẹ̀ ọmọ alágbàlá àdéwúre okú ọdún okú ìyèdún o màtúkì ẹ sílé olówó orí rẹ o ọmọ abóyìnbó ṣòwò má pàdánù alágbálúgbú omi ni ìlàjẹ fi ń ṣẹ̀yẹ iwájú omi ni ẹ̀yìn omi ní í ṣe okú ọdún okú ìyèdún ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé o ọmọ wù mí ọmọ yẹ mí ọmọ ìyáálé mi o èdùmọ̀rè fún mi lọ́mọ o ọmọ wù mí wàá gbọ́ wàá tọ́ wàá fi wípárí wàá fẹ̀rẹ̀ tìjọ́bì ọlọ́run á wọ ọjọ́ òní á ṣe é lóore àìnípẹ̀ẹ́kun káàrí ọmọ lọ́jọ́ ìbí àwọn ìyá nọ́ọ̀sì alábẹ́rẹ́ nìwọ̀nyí o èkejì rẹ ọ̀rẹ́ bí ọmọ ìyá àyàbá kẹ́mi catherine kúdùyọ̀ ó ní kí n máa bá ń kí ẹ o pé o kú ọdún o kú ìyèdún o pé wàá ṣe ọ̀pọ̀ ọdún láyé o ikú ò níyà yín àrùn níyà yín o èmi náà ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi náà mà kí ẹ o ọmọ wùmí o kú ọdún o kú ìyèdún o wàá gbó wàá tọ́ wàá fi wúpárí wàá fẹ̀rì kìjọbì <laughs> mo fẹ́ ìjó ọmọ wùmí ọmọ wùmí ọmọ rere ọmọ dára ọmọ wù mí ìjọ rẹ̀ wù mí púpọ̀ ọmọ wù mí o orí wàràrà orí rebete bàbá ẹ ló fi jọ orí wàràrà orí rebete ìyá ẹ ló fi jọ orí wàràrà orí rebete káre okú ọdún okú ìyèdú o gbogbo àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ UTH pátápátá nígbà náà nìkan máa kí ẹ o láìkú ẹnìkan gbogbo àwọn nọ́ọ̀sì ẹgbẹ́ rẹ àwọn dókítà àwọn ọ̀rẹ́ rẹ àwọn olùjúlùmọ̀ ẹ pátápátá náà kí ẹ o kú ọdún okú yèédú o ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi o ẹ bá mi kí olólùfẹ́ wa ẹ bá mi kọ́mẹ̀tì ẹ bá mi láìkì ẹ o ọjọ́ tiyín náà á dé òyìn okun ó dàbọ̀.